هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبينا محمد وعلى آله وصحباته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba aláàánú ọba alágbára ọba lèmílèṣe ọba sẹ̀mí gbére ọba tí ó kó wa lọ́jọ́ òní sí àyè tá a of Nara local government ní Àkàrà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ kìíní oṣù zola kọ́ọ̀dà oṣù kọkànlá one thousand four and thirty years lẹ́yìn ìtura níbi wa muhammad sallallahu alayhi wa sallam ní ọlọ́run kó àjọ síbi tí a wà yìí tó ṣe déédéé ogúnjọ́ two thousand and nine láti wá bára wa sọ̀rọ̀ ọlọ́run lórí ọ̀rọ̀ ajé tí ń ṣe àìsàn tí ń sòtútù tí ń so lójòjò àti kíni ọ̀nà àbáyọ tí ìsànfilélẹ̀ fún ìṣòro ọrọ̀ ajé ìjẹ́mú rọrùn iná ló rọrùn òun ni ká wá sọ̀rọ̀ lé lórí lákọ̀ọ́kọ́ mo kí àwọn tán jẹ́ gómìnà wa ní local government wa ń bí àwọn alájẹ wa Abdulhakeem Ọ̀kẹ́ kọ́lọ́n kó bá a lọ́rọ̀ ẹ̀mí wọn kọ́lọ́n kó sàlékún wọn dáadáa wọn kọ́lọ́n má jẹ́ kí wọ́n máa padà síbú láéláé kọ́lọ́n jẹ́ kí wọ́n ní àṣeyọrí eré lórí gbogbo àwọn iṣẹ́ tí wọ́n gbélé wọn lọ́wọ́ nínú ètò Islam kí n kọ́kọ́ láyé wa wípé Islam kì í ṣe ẹ̀sìn tó yẹ pàánù bí Muhammad sallallahu alayhi wa sallam òun lóhun fún rẹ̀ ló dálẹ̀ kì í ṣe torí ẹ̀ fi jẹ́ pé torúkọ kan jáde lágbàáyé ní yíya 1982 83 tó ní Mohammedanism àwọn afáàrí street orúkọ yẹn wọn ní arákùnrin ah, ni kò sì ti jẹ bẹ́ẹ̀ kò sì ti jẹ mohammedanism islam ló wà religion islam ni religion the prophet of islam ó ní muhammad sallallahu alayhi wa sallam the religion itself kì í ṣe mohammedanism ẹ̀sìn míì tó dádó tiẹ̀ gidigidi látọ̀dọ̀ ọlọ́run wa ní jẹ́ islam ìyẹn ló sì bàtọ́ ẹ pé tá a bá wọnú alukur'anul karim kalima alislam gbogbo ẹ bá ma quran lọ́mọ yìí pé láti suratul fatiha ti ṣe chapter one quran tèdè suratul nas chapter one and fourteen one and fourteen chapters ń bẹ nínú quran verses ló lé ní six thousand verses ń bẹ nínú quran ẹ bá ma quran lọ́mọ yìí pé láti bẹ̀rẹ̀ dé parí quran kò sí ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alaihi pé ọ̀rọ̀ tiẹ̀ sense of the holy prophet muhammad sallam can never be found in the holy quran kò sí ntọ́kàn pẹ̀lú quran the sins of Allah oníjẹ́ Quran ntọ́ba tó dá sánmà àtìlẹ̀ sọ níjẹ́ Quran ibi tọrọ tànàbí sallallahu alaihi wasallam wà àti practice ẹ̀ his sins and practices ibi tọ́ wà onínú ahadith the traditions of the holy prophet sallallahu alaihi wasallam the book of ahadith rẹpẹtẹ sílani ani Bukhari ani Muslim ani Abu Dawud ani Tirmidhi ani Nasai ani Ibn Majah ani Mustadrak al-Hakim ani Sunan Ibn Majah ani muwafa imam malik ani musadu imam ahmed ani alihumu imam shafi'i ani bayhaki aláwọn tíra lọ rẹpẹtẹ sọ pé the sense and the practice of the prayer ọsàn lọ àánú ẹ kuran ọ̀rọ̀ lọni láti bẹ̀rẹ̀ dópin nínú kuran gbólóhùn àlè islam nínú kuran several verses several chapters lọ́lọ́run ti dárúkọ ẹ̀ ìkànnú ẹ̀ òun ni kuran chapter two verse two hundred and eight ẹ̀ ní kí o mo kàn fẹ́ rí fáàsì àwọn kankan díẹ̀ díẹ̀ ní kí ni fáàsì ni tọ́lọ́n ti sọ̀rọ̀ ìsáàmù yíyọ lẹ́dínà àmọ́nà òdòkúlù fi sẹ́lẹ̀mì káfa wà látàtàbí ọkùtùwà ti ṣètọ́ ní iná òlákùá dúwòn mọ́bẹ́. inú sọ́ọ̀tù alẹ́ mọ̀rán Quran chapter three verse nineteen Quran three verse nineteen sọ́ọ̀tù alẹ́ mọ̀rán inna dínà àyíndàlá ilẹ̀ Islam ìtì ṣe ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run òní Islam nínú Quran chapter three verse eighty five wàmán yabtaghi gbóyọrọ lisami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó sẹ̀sìn yàtọ̀ sí sam àní ìgbà lọ́wọ́ ẹ̀ tọ́jà lókè àmọ́ yóò ànú àti òkòfò chapter verse ọlọ́run sọ́nù verse eighty five Quran chapter five verse three ọlọ́ni al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum lisama dina mo pé ìdẹ̀ra mi mo pé fún yín mo sì pé ẹ̀sìn fún yín mo yọ́nú sí sáà fún yín lẹ́sìn Quran chapter five verse three lélẹ́yìn o bọ́ọ̀lù ọ̀hún sì wá sọ several pieces nù Quran yẹn láti di fáàsì ntí jẹ́ Islam torí òfin jẹ́ pé tí wọ́n bá sọ pé àlè Islam nínú terminology Islam tí wọ́n bá pé àlè Islam lógatan wàlẹ̀ ìsìláhà kí ni jẹ́ Islam nínú òfin wọ́n á ní àlè ìkìyàdùlẹ̀ àwàmìrìlà wàṣínàbùnàwà ìhè ètí ń jẹ́ bẹ́ẹ̀ ni kéèyàn tẹ́lẹ̀bá fáwọn àṣẹ ọlọ́run kájìnà sí tọ́lọ́ sí léwọ̀ ètí ń jẹ́ islam nù it has no reference with the prophet of salam alẹ́ nkìyàdó lè la àgbàfà fún ọlọ́run because ọlọ́run lọ́lọ́run tá a fẹ́ sìn òun là ń padà lọ bá ń lọ́ dá wa là á lọ jábọ̀ fún ẹni ẹni tó dá wa tá à ń lọ padà bá òun òun ẹni ká ní submission fún a complete submission to the will of Allah òun là á tẹ̀lé ba fún but in the process of following him putting his sense into practice olótó need we emulate the holy prophet of salam afẹ́ ẹsẹ̀ emulation látara tiẹ̀ ni because we do not know Allah we cannot know how to worship him without following the footsteps of the holy prophet of salam òun lọ́lọ́run náà kó practice islam kó put it into practice lójú wa kó kírun lójú wa kó gbàwẹ̀ lójú wa kó ṣe hajj lójú wa kó yọ zaka lójú wa kó tọ́ ọmọ lójú wa gbogbo téèyàn ṣe káfẹ́yàwó kákọ́lé òun lọ́wọ́ practice ẹ̀ nítorí wọ́n ń ṣe yẹn ni wọ́n á ní ká emulate torí pé ń lẹ̀sìn ní tó fi kan onu lọ́lọ́ yìí sọ pé làkọ̀dé kánà lákòófin rasulillah uswatun hasana liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allah kathira inú suratul ahzab sura thirty three verse twenty one dájájá òkọ́ sílẹ̀ ń bẹ fún lára muhammad sallallahu alayhi wa sallam tánà sí fẹnikẹ́ni tó bá fẹ́ bọ́lọ̀ ń pàdé rẹ̀ níjọ́ ọ̀kan yìí tó sì di olùrántí ọlọ́run lọ́pọ̀ alimuhimu nínú islam yìí nínú suratul an'am quran chapter six verse thirty eight ọlọ́run ni má farọ́tínà fìlìkìtàbí mi ń ṣe má farọ́tínà fìlìkìtàbí mi ń ṣe ọlọ́run ni àwọn kankan lẹ̀ nothing is left out of our book kò sí nǹkan náà láyé tí ó ń jẹ́ kéèyàn lóríire kó sóríire láyé kó ṣe lálùkẹ́ àmọ́ tí ó láyàn náà ò dààmú ayátàlùkẹ́ àmọ́ tọ́lọ́ ń fi ilẹ̀ láì mẹ́nubánu Quran everything tọ́lọ́ ń require kó sọ fún human beings ló wà nínú Quran tó fi jẹ́ pé ọ̀rọ̀ tí ń bẹ́nu rẹ̀ tí ẹ̀ bá mọ̀túmọ̀ rẹ̀ bí wọ́n ti làwọn ààrẹ bí wọ́n ti ń ké lọ lèyẹn fi máa ń jàǹfààní ẹ̀ púpọ̀ yìí pé yọ ọ̀rọ̀ yẹn lọ láti má sí translation Quran kankan wò English Arabic French Yorùbá whatever language dùn tá à ń ké lọ bá a ti ń ké lọ tí ẹ̀ bá yìí mọ̀túmọ̀ rẹ̀ bí ṣe ń ké lọ èyàn ọmọ gbádùn ti ń ké torí pé ntọ́lọ̀ ń sọ ọ́nà ẹ̀ ọmọ yéèyàn lọ bẹ́ẹ̀ nínú alukur'an lọ́rọ̀ ẹkọ́nọ́mì ẹkọ́nọ́mì ètò ọrọ̀ ajé ayé ndọ́tọ́ da ẹjọ́ tó kù díẹ̀ káàtó quran wọ́n sọ kalẹ̀ purposely nítorí kalẹ̀ dọ́lọ̀ ọmọ kalẹ̀ sẹ́lọ̀ ṣùgbọ́n kò sí nǹkan kan téèyàn ń ṣe lórí ayé tọ́lọ̀ sọ mbẹ́ tè é dórí ìgbọ̀nsẹ̀ tè é dórí ìfúnsáárì èyàn ọmọ òpè kọlọ́kọ ọlọ́run pẹ̀lú pàfẹ́ gbọ̀nsẹ̀ afẹ́ fúnsáárì verses wà nù quran tọ́lọ̀ fi sọ kílọ̀kọ ọlọ́run pẹ̀lú àṣepọ̀ ọkọ̀ pé gbà ń bá dọ̀wà lórí ibùsùn báyìí ni kọ́kọ́ ṣe báyìí ni kíyàwó ṣe kọ́ má nǹkan báyìí ọlọ́wọ́ òfìlẹ̀ láì mẹ́nuba because a complete guidance ni from Allah tọ́lẹ̀ ní guide human beings síbi tá a ṣe. nínú nǹkan tọ́lọ̀ òfìlẹ̀ láì sọ òun ni ọ̀rọ̀ economy wa chapters rẹpẹtẹ nínú alukuran lọ́lọ́run ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ajé àti bá a ṣiṣẹ́ akálàṣe way out problems ń bẹ fún economy lónìí lẹ́ni ká sọ. So ṣùgbọ́n kí n sáré lè fa wá sáwọn verses díẹ̀ nípa ọ̀rọ̀ economy. ọlọ́run tọ́lá rẹ̀ ga nínú suratu nisa Quran chapter four ní suratu nisa verse five ẹ̀ ẹ̀lẹ́kẹ́ èèyàn tẹ̀ bá fẹ́ ké suratu nisa verse five. ọlọ́run tọ́lá rẹ̀ ga sọ́mẹ̀ yìí pé wàlá tó tú sùfà àhàm wàlàkùn alẹ́ ti já àlọ́lọ́ lakum qiyama sẹ́ẹ̀tì rí àbí báyìí. ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا ألوني ẹ في fi ọrọ̀ ajé yín ìpìlẹ̀ ọrọ̀ ajé yín wàlá tó dúkìá yín tá a dogun fún yín tá a ṣe ní kọ̀wá amán a ṣe nìkan àgbáyé ró fún yín tẹ́ pé bíbẹ́ rẹ̀ ní ìsẹ̀mí ayé rọ̀rọ̀ àìsí rẹ̀ ní kéèyàn máa ráre láyé ẹ má fi lé ọwọ́ àwọn sùfàá kí ni jẹ́ sùfàá lọ́dọ̀ ìlera bá wa òmùgọ̀ àwọn tí wọ́n mismanage ẹ̀ ẹ má fi lé hàn lọ́wọ́ tó bá bọ́ sọ́wọ́ òmùgọ̀ nítorí ẹ kẹ́ ẹ lò fọ́gbọ́n ọdún ọdún márùn-ún lẹ́yìn lò tí ìparẹ́ tí òfin ní sí ẹ wọ́n lọ́n ṣe ń sọ ọlọ́run nítorí pé orí ẹ̀ mo gbé kọ̀wá àmúyín lé lórí ìsẹ̀mí yín rọrùn láyé orí ẹ̀ mo gbélé torí ká lè ráyé rọrùn gbé lọ́lọ́run yìí dẹ́ epo sínú ọlẹ̀ kì í ṣe scientist ló ṣe ló kọ́ àwọn materials kan jọ tó di petrol ọlọ́run lọ dálẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò tá a wà wá tí ọ̀tá láti ọdún tẹ́lẹ̀ jẹ́ àti wà àtọ́lá kọ́ńdù sàgbáyé ó fi góòlì sínú ọlẹ̀ tẹ́pẹ́ àá wà lẹ̀ díbẹ̀ ni ó fi akọ àmàrin ìsàbẹ̀ẹ́lẹ̀ àá wà lẹ̀ kan ni ọ̀dà tá fi ń kunlé tá fi ń kọkọ̀ abẹ́rẹ́ lọ́lọ́run dá sí àwàlẹ̀ kan ni irin tá fi ń ṣe àwọn kinní tá fi ń ṣe táyà ọkọ̀ tá fi ń se bọ́dì tá fi ń ṣe ríìn irin tá fi ń ṣe líńtẹ̀ ilé irin tá fi ń ṣe rúfin ilé tẹ aluminium sheet gbogbo ń tàn sí látara arin ni ọlọ́run tó lára ga dá irin sí lábẹ́ ilẹ̀ àwàlẹ̀ kan ni odiri sura kan ní Quran ní suratul Hadid the book of the Iron Quran chapter fifty seven suratul Hadid pẹ́pẹ́ ọ̀rọ̀ ọrin bọ́lọ̀ ń ṣe dá irin àtàǹfààní tí ń bẹ lára rẹ fọmọ ẹ̀dẹ́ nìyẹn lọ́lọ́run fi sọ. ọlọ́run dá ìmọ̀ye nǹkan sínú ilẹ̀ ayé ìtọ́ dánú ilẹ̀ yìí ẹ má jẹ́ ọ àwọn òmùgọ̀ ní ọ̀dà. twenty sọ́tò lọ kọ́sọ̀ọ̀sì aya seventy seven Quran chapter twenty verse seventy seven ọlọ́run tún fọ̀rọ̀ ọ̀rọ̀ ajé ọ̀rọ̀ arísìkì ọ̀rọ̀ sẹ̀mí ìrọ̀rùn ayé ọlọ́run kọ́ la rẹ̀ ga ní sẹ́tìrì wàtà bí fi máa àtàkà lọ dárọ̀ láàfẹ́rọ̀. وابتغي فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إنه لا يحب المفسدين ọlọ́run ní wàá tàbí fi máa àtàkà lọ dárò àkìrọ̀ ọlọ́run nínú nǹkan tí mo fọ yín nínú sẹ̀mílẹ̀ ayé yìí tí mo jogún fún yín ní dúkìá ní properties ẹ fi wá bẹ́ẹ̀ sì rí ọ̀run dé tẹ́ẹ̀fì wọ àlùjáde látara ẹ̀. torí pé ntìyàn bá ní dání inú ẹ̀ láti lọ hajj inú ẹ̀ láti yọ sàkà inú ẹ̀ lọkùnrin ti fẹ́ o ibẹ̀ ní ti bọ́ ìwọ ní ti bọ́ ma ibẹ̀ láti kọ́lé láti rọkọ̀ etí mo fún ní ìkànnì ayé yìí ẹ̀fọ́ bẹ́ẹ̀ ṣe nílé ìfọ̀rún náà wọ̀ látara ẹ̀ tọ́lẹ̀ pé kí ẹkọ́nọ́mì ọ̀dà yóò ṣe sábà bí káwọn èèyàn ti gbé lórí ẹ̀kọ́ náà ìbàdàn kọ́lé ẹ̀sìn tọ́lẹ̀ pé tí ọ̀sán bá mú yàn dọ́dọ́dọ́ ọ̀nà àràfọ́ òdì èyàn tí èyàn máa lọ ọ̀pọ̀ èyàn nílé lọ ẹ̀sìn yóò sì dínkù tí ọ̀bà rẹ̀ ti ṣe pé kú láyé ọ̀pọ̀ èyàn tó máa rí sìkì bá dì ọ̀pọ̀ èyàn onílé yọ sàkà tí kú láyé torí pé wọn ò jẹ́ àjẹsẹ́kù bèlè pé wọ́n yọ sàkà àìyọ sàkà yóò di ẹsẹ̀ kù fáwọn tí ò rí yọ àwọn tó rí yọ nìkan ní àbí tẹ́lẹ̀ wọ́n gàdí àwọn tí ò rí yọ lọ. táwọn àrísìkì bá dì àṣẹ sàrà àṣojú àánú kọ́dà tá a ṣe kọjá lórí

your own share your own portion of this livelihood ẹ má gbàgbé rẹ̀ bá a bá fẹ́ wà lùjẹ́ náà kò sọ pé ká rówó ká má kọ́lé àfẹ́ wà lùjẹ́ náà sọ pé ká má rọ ọkọ̀ àfẹ́ wà lùjẹ́ náà sọ pé ká má dàbí pọ̀ àfẹ́ wà lùjẹ́ náà sọ pé ká má ra sọ fẹ́ni tí ò rí jẹ gbogbo nǹkan tẹ́yẹ̀ fi ṣe àǹfààní fáwọn èèyàn fára èèyàn fúnyàwó èèyàn fọ́mọ èèyàn fúnfọ mọ̀lẹ́bí èèyàn ẹ máa ṣe lọ látara nǹkan tí mo ṣe fún yín ẹ má sọ pé torí pé ọ̀run pàtàkì jọ ayé lọ kẹ́ ẹ gbàgbé ayé náà tẹ́ ẹ bá ń wà kìsà tọ́ adébì tó jókòó wọ́n ní sáfà tí ó fún àárẹ̀ àkísà sọ ló sì wọ̀ ọlọ́mọ jẹ́ dáadáa lónìí ọlọ́mọ jẹ́ pé pàápàá sọ fún wa pé gbogbo àmì kí ká máa wà kísà bíi tiẹ̀ o ẹ̀ ń tasọ rẹ̀ pọ́n tí bàtà rẹ̀ pọ́n tí láwà ní ẹ̀ pọ́n ìjókòó èèyàn pẹ̀lú ẹ̀gá ọmọ mú fura dání pé ṣé kìsìkìsì kan rọlù agbárí ẹ̀ tẹ̀ ń bá ń bọ̀ nínú function báyọ̀ ẹ̀kọ́ dress dáadáa wàlá tá a sábà nàṣíbà kàmínà dùnìyà ìpín tayé ẹ̀mọ́ gbàgbé rẹ̀ nǹkan méjì lọ́lọ́run kópọ̀ at the same time ẹ wá bẹ́ẹ̀ sì rí yọnu mi lálùkì àmọ́ tẹ́ fi wà lùjánà ẹ mọ́ sórí pé ẹ fẹ́ wà lùjánà kẹ́ gbàgbé ìpín tayé so ó yẹ pé mùsùlùmí ayé méjèèjì là ń sọ́gun fún we are struggling for this livelihood this world and the next world a fẹ́ wà lùjánà at the same time a fẹ́ ní ayé irú ẹ̀ ní bẹ́ẹ̀ lára ọmọ yìí kí wọ́n mọ̀ kó lọ́yọ̀ state kí sọ́dọ̀ ògbólú lókun state federal government college Ògùn state kọlọ́kẹ́kọ̀ọ́ mbẹ́ at the same time òbí tó fi ilé ẹ̀kọ́ tí ó ti lọ gba o level certificate wa wọ́n tó ro tí ẹ̀sìn mọ́ pé kíkẹ́ ọmọ lọ́mẹ́ so nǹkan méjì ọkọ pọ̀ wọ́n fẹ́ kó lè dá dúró nísẹ̀mí ayé tí ò ní jẹ́rú àwọn èèyàn wọ́n sì fẹ́ kó rí àlùjá náà wà lálùkẹ́ àmọ́ kọ́ mọ́ pàdánù ọ̀run kọ́lọ́njì orí wa àti gbogbo àná àtàwọn ọmọ wa nǹkan méjì náà ti kó pọ̀ wọn wà látàbí fasada filhabdi ọlọ́ọ̀ni ẹ má ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ayé ìbàjẹ́ ẹ má ṣe lórí ilẹ̀ ayé ọ̀rọ̀ economy ọ̀rọ̀ ń tọ́lọ̀ mention several places ni ẹ lọ sí suratul isra sílẹ̀ suratul isra Quran chapter seventeen so ẹ lọ bẹ̀rẹ̀ láti ẹ jẹ́ ibo làbá ti gbé ẹ bẹ̀rẹ̀ láti àyà twenty three so Kalu lọ àwọn àyà tá a ń bẹ̀ verse twenty three Quran chapter seventeen verse twenty three síwájú là á lò ọlọ́run tó la rẹ̀ ga ọ̀fẹ́ kí ọrọ̀ ajé ọ̀dà kọ̀ kí sẹ̀mí rọrùn lè wà fáwọn èèyàn kí n tó mú àwọn verses díẹ̀ yìí wá àtàwọn àdéhà níbi ọ̀sọ̀làm àti ń tọ́fà wàhálà ti ń láyé yìí lọ́wọ́lọ́wọ́ nípa economy kí ló dé tí affect àwọn countries kan kí n fa àwọn countries ẹ̀ sí example fún wa. lónìí lágbàáyé àti Europe o àti America o àti Australia o America méjì ló wà lágbàáyé continent mẹ́fà ló wà North America wa àti USA àti Canada àti Mexico wa nù ẹ̀ South America wa ń bẹ́ẹ̀ táwọn Brazil wà ń bẹ Chile Santiago gbogbo àwọn orílẹ̀-èdè wọn yẹn lọ Argentina gbogbo àwọn orílẹ̀-èdè ibẹ̀ ni wọ́n wà South America Europe as a whole wà ń bẹ sixteen countries ní Europe táwọn European Union lọ́wọ́lọ́wọ́ ló ní sixteen countries ní Australia náà wà ń bẹ àrò Australia ní New Zealand wà àrò Australia ní àwọn countries tó wà ní Pacific ara ẹ̀ náà wà gẹ́gẹ́ Papua New Guinea ara ọ̀rọ̀ Australian continent lọ́wọ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn continent mẹ́rẹ̀ẹ̀rin yìí pàápàá jùlọ North America àti Europe anybody ti bá ń wá ìdẹ̀rùn sẹ̀mí ayé rọrùn kádémì kan tá a ti máa gba sálárì téèyàn ó gbà lóṣù kan tó ju sálárì téèyàn ó gbà nàìjíríà lọ fún ọdún kan Europe àbí America ni ọlọ́run àbí North America but lónìí lónìí ó ti change nítorí mismanagement àìdarí ọ̀rọ̀ tọ́lọ́run fún wa sọ́nà ibi tọ́ yẹ tán sì lò sáwọn ibi tí ó kí wọ́n lò sí. Si ọ̀fà kẹ kọ́lọ́mì wọn lọ́ọ̀lẹ̀ káwọn ọmọ bẹ̀ àwọn ọmọ bẹ̀ gángan ẹ̀yìn tí wọ́n mọ̀tàn USA britain kọ́lọ́ọ̀mà France gbogbo àwọn orílẹ̀ èdè Europe wọn àwọn ọmọ bẹ̀ ń jáde kó medicine lọ sí Gulf States ni etí ń jẹ́ Gulf States ni Saudi Arabia Kuwait United Arab Emirates Qatar Bahrain Iraq ogun ni ọjà káwọn èèyàn rọ́ọ̀ṣì lọ sí Iraq àwọn Gulf States wọ̀nyí oil rich nations ni wọ́n elépo ni wọ́n àti natural gas lẹ́yìn ìgbà náà wọ́n ní kankan tẹ́yà bá dé Saudi Arabia ẹ lè tí ì bá ṣe pé gọ́ọ̀mẹ̀ntì bẹ̀ wọ́n sọ Saudi wọ́n ń change gradually lọ sí agricultural state wọ́n ra yẹ̀pẹ̀ láti Nàìjíríà wọ́n lọ kó yẹ̀pẹ̀ láti Pakistan wọ́n fowó ra bàálù ọlọ́mọ kó wọ́n já lórí yanni wọn lọ tí ò léwu kankan wọ́n máa fi àìmọye chemicals bí ọdún méje ọdún mẹ́ta lẹ́yìn ọdún méje ọdún mẹ́ta wọ́n á kan sórí ẹ̀ yọ̀ọ́ bá máa wù nǹkan wọ́n wọ́n fowó ra yẹ̀pẹ̀ tó lè hu nǹkan lágbàáyé lọ́sọ̀dọ̀ tiwọn ni. tẹ ẹ bá dé yàtọ̀ sí etí òkun inú pápá sáràlú four hundred kilometers kò ní sí kókó ẹyọ kan lórí ẹ báyìí ọ̀nà kìí ta tiwa táwọn olùkọ́ yìí gbó di kókó ẹyọ kan báyà sí lórí ẹ tí wọ́n bá gbìn kan wọ́n lọ́ọ́ da yẹ̀pẹ̀ lọ́dà countries ní Africa bí Asia wọ́n á dà sórí ẹ wọ́n á fọ́ọ̀mù àwọn kẹ́míkà sí wọ́n tó lè rí nǹkan gbìn kọ́lá bó sì tòmátò lásán kọ́lá bó sá bí wọ́n wọ́n tẹ̀lé ayẹ̀pẹ̀ wá bí kan sọ́dọ̀ wọn ni síbẹ̀síbẹ̀ náà lónìí Europeans àti Americans wọ́n àkọlùkọgba wọn ṣe ń bẹ̀ lọ́wọ́ báyìí ibẹ̀ ibẹ̀ ni gbogbo Europeans àti Americans ń lọ ní ìsìn fún káwọn ọlọ wá iṣẹ́ lọ síbi ọlọ́ra tí ilẹ̀ ibẹ̀ lọ́ra ju ọ̀dọ̀ àwọn lọ lágbàáyé lónìí ibẹ̀ náà ń lọ. torí kíni nítorí pé ìtọ́lọ̀ ń fi ibẹ̀ àwọn tọ́lọ̀ ń fún wọ́n mọ rírì ìtọ́dọ́wọ́ wọn wọ́n manage properly gòsì kéèyàn manage economy tí ò ní affect aráàlú Can n examples there. Nigeria rich nation ní Nigeria ọmọ Saudi Arabia kan sọ lẹ́nu ọjọ́ mẹ́ta ní Nigeria ní Ìbàdàn àfáì wà mbẹ àfáì ni àjọ wà mbẹ ni àwọn mẹ́ta ni wọ́n wá sí Nigeria fún two weeks àwẹ̀ tá a gbà kọjá yìí wọ́n bá wa gbàwẹ̀ ọjọ́ àkọ́kọ́ ọjọ́ kejì wọ́n kó Nigeria ìkànnì wọn sọ yìí pé kí lọ sọ Nigeria dàbá yìí tọ́jà yìí pé àwọn èèyàn wá di alágbè ẹ fún mi ẹ fún mi tí ti rí white báyìí wọ́n sáré tẹ́lẹ̀ tẹ̀lé yẹn Lárúbáwá give me something give me money give me dollar give me riyal pé ní twenty years ago ní Saudi Arabia ilé family àwọn ní Maka tálálàjì bá dé láti Ghana tí wọ́n bá ń wá ilé àwọn ní òsìlé tálálàjì Senegal bá dé àwọn ní òsìlé tálálàjì bá dé láti Ghana àwọn ní òsìlé sábà gbọ́ pé àwọn Nàìjíríà òjàjì ti ń dé àwọn producer Nàìjíríà ti ń dé àwọn ọlọ́pàá ni wọ́n fara àwọn pé we have good house good rooms wide rooms everything is there come and rent my apartment àwọn àmọ́ lọ pé Nigerians àwọn fẹ́ because Nigerians are rich people àwọn ń dùn wọn ni Nigeria ló adi pé tá a bá dé Saudi lónìí wọ́n mọ̀ wálé kátà wọn sọ pé òsèlè àwọn Africa káwọn gba alálàájì sọ láti Ghana lónìí káwọn gba alálàájì láti Gambia káwọn gba alálàájì láti Senegal sínú ilé àwọn ju Nigerians lọ nígbà tó bá fẹ́ gbàyẹ́ndọ̀ àwọn oníyàrá kan èèyàn mẹ́ta ni ó gbé nígbà tó bá fẹ́ kérò wọnú èèyàn ogún ni ó wà nù yàrá kan nsinsin ẹlẹjẹ àná pé lọ dẹsẹ ẹlẹjẹ àpàdé yìí ṣé epo wa ti gbẹ ni ààrẹ epo wà ń lẹ ma nǹkan kan ọ̀sẹ̀ pọ̀ kí ló ní tàwa dàbá yìí kí wọ́n sọ fún wa country Saudi Arabia àti Qatar kì í ṣe living example Saudi Arabia gbogbo ẹ̀ máa ń jẹ́ Saudi nationality wọn náà ń pè Saudi tẹ́lẹ̀ ọ̀sẹ̀ jẹ́ Saudi origin nínú owó epo Saudi Arabia annually onítọ́lọ́sọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan compulsorily every Saudi must share in the whole wealth yearly compulsory kì í ṣe pé ẹsẹ kó dìbò bá débi iṣẹ́ kó tó gbowó rárá o ọ̀ọ́fẹ́ kan ni automatic ni bọ́ ọ bá ti bímọ sí tọ́mọ rẹ̀ bá ti lékún èèyàn gbọ́dọ̀ bímọ lé Saudi ẹ̀ sì gbọ́dọ̀ sí òkú láyẹ̀ pé ìjọba ló sìn òkú ò lè kú Saudi kẹ̀dá sìn torí Saudi fi ṣe sẹ́ńsọ̀ ọmọ tó dáyé lónìí wọ́n ti mọ̀ population Saudi ojoojúmọ́ wọ́n mọ̀ kì í ṣe pé wọ́n sẹ̀ máa kà káàkiri ẹsẹ̀ títì tá máa kàrọ́ iye èèyàn tó sì dínkù lónìí wọ́n máa mọ iye èèyàn tó kú bọ́ọ̀kù bá kú nulẹ̀ báyìí ẹ̀ gbẹdọ̀ ọ̀sìtù wọ́n certify kó ti kú wọ́n register ẹ̀kọ́ kú wọ́n yọ kó nu population Saudi tọ́mọ bá dáyé wọ́n register ẹ̀kọ́ ìyọmọ báyìí dáyé lónìí ìyọmọ ìyẹn báyìí ló sì kú lónìí Saudi Arabia iye tá a kúre. tẹ́ ẹ bá ti bímọ sí báyìí ntí ọ̀wà sọ́dọ̀ head of the family ó ti lékún sí ntẹ́gbà ní last month torí pé ìtẹ́ ìmọ̀ náwó lé lórí ti lékún sínú ilé owó yọ ọmọ wá láti inú owó epo ni yàtọ̀ sí pé ń sẹ́ńgbà sálárì lọ́dọ̀ ìjọba automatic ni kèétu mo kọ́tọ̀rọ̀ àníyá two thousand and six february two thousand and six mo lọ sí kọ́tọ̀ conference ọlọ́jọ́ méje ní Doha capital kọ́tọ̀ ọmọ wa níbí ọmọbẹ ní kọ́tọ̀ tọ́lọ̀ ti gbàlá yìí mẹ́ kọ́tọ̀ national corporation ní ti ṣe ọmọ wa níbí àtúndé lórí afa mc gbogbo náà mà Bashiru Nasir ó ní tẹ́ẹ̀mà ti dọ́mọ sixteen years of age ní kọ́tọ̀ ọkùnrin àbúbẹ̀yìn tó láàsì ní kọ́lọ́ sí kọ́tọ̀ national bank kọ́lọ́ gbòó ti yẹ da jeep tí ó mọ̀ tẹ́lá ti di ọmọ sixteen years of age ẹ mú national id card yìí lọ sí court of national bank kó o ti dọmọ sixteen years ayé wọn ó sì kówó jáde tí ìra jíìpù tí ọ máa gùn lọ́wọ́ tẹ ẹ bá dé kọ́tọ́ rẹ ẹ rà pé irú ọmọ tó kẹ́kọ̀ọ́ yìí jíìpù náírà pàtà báyìí náà máa gùn yàrá máa gùn káàkiri báyìí ni tí nǹkankan bá ṣe ṣe jíìpù wọ́n dá sẹ́ǹtì ọkọlọ́kọ̀ mi nǹkankan bá sẹ́ǹtì tí wọ́n máa ra nǹkan mi rọ́pò ẹ̀ńtì wọ́n ra ẹ̀tì ọ̀hún fún ni wọ́n gbé ọkọ̀ mi fún tí wọ́n máa gùn wọ́n ò sì ní kọjá ipò àti natural gas lẹ́yìn tí nàìjíríà lè po tán tó natural gas tán ló ní bí aquamarine ló ní gold ló diamond ló coal ló ní kíní agricultural land gbogbo nǹkan ni. èèló ní kẹ́hìnmí àtẹ̀yìn inú owó epo nàìjíríà lọ́dún tẹ́ lórí salary earners èèló ní ọ̀tàwà. so it is a problem this side of the world ó ní a mismanage economy wa ọlọ́run bless nàìjíríà kọjá kájọlósì mo tún tún sọ qualitatively wípé tọ́lọ̀ máa ní kí nàìjíríà ọ̀dà lọ́jọ́ ajú kọ́lọ̀ ń jẹ́ ọ̀dà students ní higher institutions láti primary school tẹ́yìn ìdíjà university kọ̀ yẹ kéèyàn ó sanwó gbogbo students ó sì ẹ̀kọ́ gba pocket money number of students ní Saudi Arabia from the whole world ti ń kẹ́kọ̀ọ́ ní Saudi ó fẹ̀ ju number of students Nàìjíríà lọ torí pé Nàìjíríà ti ní ṣíà tiẹ̀ lọ́dún ọmọ Nàìjíríà tí wọ́n gbọ́dọ̀ fún admission automatic ni pé wọ́n bọ̀rọ̀ fọmọ nàìjíríà ní four hundred and five admissions university lọ́dún four hundred and five students nàìjíríà náà gbọ́dọ̀ gbà lọ́dún wọ́n sì ṣíà lórí gbogbo universities islam university madina imam university riyadh king abdulaziz university jeddah tó pé western courses náà ń ṣe ń bẹ̀ university of minerals and petroleum university of petroleum and minerals ní damam tẹ́kẹ́ eléyìí ẹ̀ lè gbọ́ bẹ̀ pẹ̀lú first degree ẹ̀ lè lọ sí first degree bẹ́ẹ̀ second degree of course èèyàn ń ṣe mẹ́ university of petroleum and minerals damam ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ní first class ní country yín ló ní first degree yín lẹ́yìn first class ẹ ṣe ìdánwò to help àbí to fail nítorí wọ́n pè mẹ́ tẹ́ bá ti ní resort to help mọ́ first degree yín tó jẹ́ first class ẹ apply síbẹ̀ tíkẹ́ẹ̀tì tí ó gbé láti lè yín dé Saudi Arabia ọ̀fẹ́ ìjọba ó fún yín ẹ máa gba one thousand one thousand two hundred years ní pocket money lóṣooṣù ẹ sì jọ jẹ mẹ́ta university kí ẹ pé wọ́n wé one thousand two hundred years ẹ̀ jẹun torí ẹni fẹ́ ra nǹkan mẹ́ẹ̀ ni oúnjẹ mẹ́ta ojúmọ́ nu ọgbà wọn ti fún yín ọ̀fẹ́ sí ni tẹ ẹ bá sọ wọn kílásì ẹ bá náwó òkè báyìí ọwọ́ tẹ ẹ náà òkè wọn kàn bílẹ̀ pé sá àbí mọ́ báàrẹ̀ tí lọ fẹ́ mu àbí omi tútù nítorí ti wí ni wọ́n gbé wá fún ni yọ máa mú lọ kílásì náà ni àti lecture àti student students ń bẹ ní us of petrol and and minerals Saudi Arabia bí mo ṣe jókòó yìí ọmọ Nàìjíríà mẹ́ta lọ́jọ́ rẹ̀ mi ti mẹ́mẹ́ lọ́lọ́ tẹ̀sí péjì lọ́wọ́ báyìí àwọn students ń bẹ ń Saudi Arabian government wọ́n sì wà owó epo orúkọ akọ padà sí kọ́ńtì ẹ̀ńtọ́ aláti amẹ́ríkà ẹ̀ńtọ́ aláti france ẹ̀ńtọ́ aláti canada ẹ̀ńtọ́ aláti australia ẹ̀ńtọ́ aláti nigeria ẹ̀ńtọ́ aláti chad gbogbo ẹni mẹ́mẹ́ gbogbo all nations of the world mẹ́mẹ́ kò sẹ́ni tí ò lè ní student mẹ́ gbogbo ẹni òṣùgbà tíkẹ́tì ọ̀fẹ́ annually wọ́n gbà lọ́wọ́ gbà padà sí saudi tí wọ́n jáde lọ́dọọdún owó epo yìí náà ni wọ́n fi ń dára yìí owó epo yìí náà àti gbogbo wo maka ah, ẹ wo madina tẹ́bàtà adé ni yáàdì tó jẹ́ kọ́tà gan tó jẹ́ kápítà èyí ó rò pé àlùjẹ́nárì tàbí èyàn bá wọ dóhà kápítà kọ́tọ̀ tẹ́yìn bá wọ dóhà báyìí èyí ó fẹ́ sọ pé wọ́n lọ́n tó wá ti fún mi nílùú ilé láyé mọ̀ wúlẹ̀ fún mi tọ̀rọ̀ mọ́ ní ìsí mẹ́mẹ́ jàlábí à white tí mo wọ dóhà white mo wọ débẹ̀ tí mo gbé jáde nù plane ọjọ́ méjèèjì tá a lò mẹ́ta ikú mi lára ọjọ́ kẹjọ èyí ń change jàlábí àwọn gbogbo bá làrún mi tí mo kó dání kọjá dénú báàgì torí pé kí ni ó mú dọ̀tí ibi tá ìjókòó sí lọ́dọ̀ sí ni àbọ̀kọ̀ tí ó gbé àbí títí tá ìrìn kò sí ti jẹ́ rukuru kò sí. irú ẹ̀ làwọn náà ń fẹ́ fún nàìjíríà ṣùgbọ́n tí ọ̀bàdà bẹ́ẹ̀ á sàwọn kankan ọrọ̀ ajé tí ń sólójòjò yìí gẹ́gẹ́ bí gbogbo ayé ṣe ń tẹnu ma mo fẹ́ lè sọ yìí pé nǹkan méjì ló fa tó jẹ́ basic problems wa ta ni nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ ìyá ọlọ́run àwọn ọmọ ẹ̀dá ènìyàn ọba tó dá wa tó dá wa tó dá gbogbo nǹkan tá à ń sọ yìí àti tá à mẹ́nu báyìí à ń yapa rẹ̀ pọ̀ bí ẹ bẹ ṣe ń yapa ọlọ́run tó lọ́lọ́run ṣe máa ń dojú oró kọ́ọ̀yàn tó o ti lọ́nà tí bàbá yàn wí owó lè wà èyí lè máa bímọ kíkà kọ́ ọmọ sáìsàn ọmọ kù ṣùgbọ́n tó a fẹ́ bá yàn wí o lè jẹ́ nǹkan kékeré kan báyìí nù ń kára èèyàn báyìí ní o fi máa bá yàn wí owó tó wà orí ẹ̀ lè yàn ó sẹ̀lẹ̀ lórí nǹkan yọkùn sólè mọ́yàn báyìí téèyàn ọ̀nà ten million naira lé lórí kó tó di pé yọ̀gbà náà torí pọ́lọ́ fẹ́ gbà kan kó lọ́wọ́ yẹn torí ìyapa rẹ̀ ti ń ṣe yóò sì fi nǹkan kékeré kan báyìí tó gbà nǹkan lọ. mo rí ẹnìkan rí tí ike yọ lẹ́yìn ẹ̀ ní olówó nìbàdàn ike yọ lẹ́yìn ẹ̀ olówó lásì ni kéke ó lè kú o ọlọ́run ló mọ iye ilé àwọn àfa ilé ológun tọwọ́ iye ìlú tọ́lọ̀ pé kéke ẹ̀yìn ò kú o. ìjọ tẹ̀mí gangan rí báyìí lọ́dọ̀ sásìwà kan ọkọ̀ agbégilódò nineteen lónìí sọ́mìlì mẹ́fà ó lóun pèfà kí gbogbo tóun ní ìwọ̀n parẹ́ kíkẹ́ ó kú ò lẹ́yìn kó n sábẹ́rẹ́ ayé lọ́tàn bọ́lọ̀ ń fẹ́ ìkẹyìn rẹ̀ ń yọ ọ́ sínú kókó àwọn èèyàn sì gba fóònù lọ́wọ́ ẹ̀ ó níbìkan tó ti fẹsẹ̀ kọ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ fi gbàdánwò kan jáde máa ràn yàn kò ní sí fọkànbalẹ̀ kò ní sí dùnà kò ní ẹ̀ńjọ́ yìí tó ní mọ́ nítorí pé a fẹ́ bá wí ìyá kọ́ ọlọ́run lórí ilẹ̀ kéèyàn má sin lọ́wọ́ mọ́ rárá kéèyàn ọjẹun yóò tán kọ́ lágbára tán kó ní ọ̀sọ̀ lọ́hùn ayé la ti rí rẹ tí wọn ní ọ̀sọ̀ lọ́hùn a amúkúlìkù mẹ́ngẹ́rì ṣẹ́yìn amúmúlùkọ̀ọ̀lìkù amúkọ́làkù sàmáwátì rà dọ̀bálayọ̀ kìnnàn àbí inú sọ́tò tóòrò ntọ́lọ́ Quran chapter fifty two nu àyà thirty five ọlọ́ọ̀ni ẹ̀mí ò sẹ́mi ọlọ́hùn amúkúlìkù mẹ́ngẹ́rì ṣẹ́yìn ṣé ẹnìkan kan ọ̀dá yín ẹ̀ lẹ́ ń dábẹ́ fúnra yín amúmúlùkọ̀ọ̀lìkù àbẹ́yìí dára yín dá àwọn kàlàkó sàmì wá ti wà ládọ̀ àbẹ́ ilẹ̀ dá sẹ́mà tí mẹ́lò kí orí yín o tẹ̀bá ní ọ̀sán náà ẹ ta ẹdọ́ ka inú tọ́ da ẹ dárúkọ ẹ orílẹ̀ tọ́ da pẹ́sẹ́ntì tọ́ da ẹ fi hàn wá àáfà tọ́ da ẹ fi hàn mí wà ládọ̀ ilẹ̀ ńkọ́ ilẹ̀ tẹ́ ní lórí ẹ tẹ́ ń gbélé lórí tẹ́ ń gbọ́kọ̀ lórí ti tírè ní lórí ẹ sẹ́ da ọlọ́ọ̀lẹ́ ẹ̀ máa ń tẹ̀ ń kò sí ẹ̀ da yín kọ̀sọ́ lọ ẹ̀ máa ń kan ẹlẹ́ẹ̀kejì òun ni rìbá rìbáwò wàláhì tàlà very very important ni nínú tọrọ jẹ ọdá tí ọba sì dàrú ibi tá a kọ torí ẹni ti kí àwọn àyàfọ àlórí ẹ ẹ lọ sọtù bàkọrà ẹ lọ kí láti àyà two hundred and seventy five dé two hundred and eighty one àyà tọ́lọ́ yìí sọ̀rọ̀ rìbá náà kí ni jẹ́ rìbá owó èlé mọ̀ bọ̀ àwọn owó èlé òun ni olórí nù kan tọ́lọ́ fi máa ń nù dúkìá tẹ dúkìá ọba run ibẹ̀ ni ma ibẹ̀ lọ́rùn fi panu dúkìá sí dúkìá téèyàn ní tọ́ba fẹ́ run ibi ọlọ́run fi sínú ó sì láàyò gbogbo ayé not until ti problem tó ṣẹlẹ̀ Europe and America ní United States of America no reduce lending rate interest in America sí zero level Britain recently one percent in interest wọn láti lè beat wàhálà tó ṣẹlẹ̀ torí pẹ̀lú kàkó ń ṣẹlẹ̀ àkáyè pé kéde táwọn mùsùlùmí tẹnu mẹ́yìn kọ́ ẹ̀ pé lọ́ fọ àdánwò yìí gbogbo banks náà sọ pé can reduce lending rate interest ẹ lọ dínkù ẹ lọ dínkù ẹ lọ dínkù zero rate náà ń lò lọ amẹ́ríkà lọ báyìí ẹ yà owó tẹ yálẹ̀ ẹ dà padà ẹ̀ ní sakọ́bọ̀ <laughs> láti lè bọ́ọ̀lù fìtínà tó délé amẹ́ríkà us britain one percent ní interest rate lọ́wọ́lọ́wọ́ báyìí láti lè ṣe fara wọn nínú wàhálà economy tó ṣẹlẹ̀ torí pé ẹ̀ ń bá mọ ìtọ́lọ̀ ń wílò ní rìbá gbogbo aláàmà sá fún un ṣùgbọ́n the most unfortunate thing ti ń ṣẹlẹ̀ síwájú láyé òun ni pé nígbà tó lọ́nba condemn nǹkan kan substitute míì tí ó ṣe èsoru ní kíní nso agbọ́dọ̀ prefer it must be preferred agbọ́dọ̀ agbọ́dọ̀ ní nǹkan míì tí ó solution for problem ta ni e, ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn fẹ́ ṣe pàápàá jẹ́ máa jẹ́ salary àná ni ò lè dálé kọ́ láì máa rówó yá àti rọ́ọ̀kọ̀ kò lè ṣe sí láì rówó yá state government ni o local government ọ̀yà lówó ni o federal ni o àárò yá ni o àárò ìmọ̀ yẹn wọ́n ta bẹ́ẹ̀ two hundred ní ìsinsìnyí ṣùgbọ́n àgbà tẹ̀mí ara tẹ̀mí five hundred and twenty five thousand ni. kéèyàn tó lè ṣèfù nu sálárì thirty four thousand naira kó sì jẹ́ mbẹ́ kó mú mbẹ́ kó wọkọ̀ mbẹ́ kó á ṣèfù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kéèká five hundred thousand tí ó fi lọ́rọ̀ kọ̀ lókè àdó ìgbìmọ̀ <laughs> ọ̀tún àfẹ́ òfin bọ̀ sí tòsí ṣùgbọ́n ẹ bá ṣèfù two hundred thousand tààrẹ́ nìkan yà one three and fifty sí thousand so a ti kọ́ọ̀tì gbogbo expenses wa mi a kọ́ọ̀tì ẹ̀sìn bá ṣe ní fifteen thousand fún so a máa gbọ́ ọkọ̀ lọ a máa san gbèsè ọkọ̀ máa bẹ a san gbèsè náà a sì máa lọ ọkọ̀ wa la àti bisi bisi wa a ní ìdí ẹnìkan tí ọmọ lẹ́ndì wa lówó ṣùgbọ́n ẹgbà tọ́lọ̀ bá ní owó èlé wọ̀ ni túláàsì ni kí bọ́ọ̀tì kan wà kẹgbẹ́ kan wà kíjọ kan wà kájọ kan wà tí ọmọ ìyá lówó tó rí lélẹ̀ tí wọ́n ti máa sẹ̀mí tọ́lọ̀ fi jẹ́ pé báyìí sáà sọ pé ẹ̀ má yàwó èlé o tẹ́ ẹ bá yàwó èlé tí sọlọ ń sìn ṣe wàláhì ẹ lọ bèrè gbogbo ẹni tí ń ya lágbàáyé àwọn oníṣòwò ni ẹ lọ léèrè àìmọye cases in bank lórí pa ayáwó téèyàn bá yá one million bank nígbà tó bá twelve months kó tó san padà yóò ti tó two and a half million ah, ẹgbẹ́ interest bank tí wọ́n bá work interest oṣù kan tí wọ́n bá work ẹ̀ sí ten thousand naira for the one million and ten thousand naira ó one million and ten thousand interest sí second month ó dùn lé lórí kí n sọ rí one million ma sọwọ́ lóṣù mẹ́ta lóṣù tó lékún yọ máa lékún ni nígbà tẹ́ bẹ́ẹ̀ bojú wo bojú rí òdìdí lẹ́yìn ni ó yà bá lọ. torí ẹni kéésì sí kún báńkì tamati ní kóòtù tamati fẹ́ẹ́ jí báńkì lọ pé kí wọ́n ta lé kí wọ́n ta property tẹ̀ fi dúró kóòtù lèyìn ọgbà lọ ìbá sọdún márùn kóòtù tó dájọ́ ẹ wọ́n lè dìsí tẹ̀ ọgbẹ́ mọ́ débi property yẹn àsìkò yẹn lèyìn mi tí ó kò sí. nú àdánwò tá à ń bá torí ẹ̀ fi jẹ́ pé ká wọn aya wọ̀nyí òtútù tí ń ṣe ọrọ̀ ajé àgbáyé ìkejì nínú tí ń fà á onípe ayé ìdọ́jì nínú interest tàbá sì ti ìdọ́jì nínú interest ọlọ́wọ́ gbé òkú àlùbádé tí ọmọ ọ̀ràn kan ọ̀ya. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ọlọ́run ní àwọn tá ń jẹ owó èlé ìjọ ọ̀dàjọ́ tí wọ́n bá dìde wájú òun wọn ó dìde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ntálùjẹ̀nu fọ́ bàtọ̀ ya wò ìdìde wòlé wọn ó dìde alẹ́ di yàtọ̀kọ̀ bàtọ̀ ṣẹ̀tọ́nù mi nàní mọ́sí ẹ̀ ń tí àlùjẹ̀nu ti fọ́ bà torí ẹ̀ ti dà wọ́n òun ó dìde. ذلك بأنهم قالوا إن ọlọ́run tó fà tí wọ́n èdè bẹ́ẹ̀ ni pé wọ́n sọ pé òwò ṣíṣe àti kẹ́lẹ̀ kò lówó kọ́ máa yáyìn lówó èlé kọ́ máa gba èlé lóṣooṣù lórí ẹ̀ wọ́n ní kí ni ìyàtọ̀ wọn àti trading ìnáma bẹ́ẹ̀ ọ̀rùn nítorí rìbá owó ṣíṣe àti rìbá ṣíṣe wọ́n ní nǹkan kan náà wọ́n ní ó yàtọ̀ sáwọn ẹnìkan ló ra ọjà ó gbé kalẹ̀ ń ta ó ń ta sọ ó ń ta bàbà ń mọ́tò ń ike àti ó rechargeable cars ó handsets wọ́n ní òwò tí ń ṣe okòwò ni lórí fi ń tà ní. tẹ́nìkan bá kówó lẹ̀ bá kó fẹ́ẹ́ nìka fi lọ fi ṣiṣẹ́ lóṣooṣù ní máa gbà wọ́n ní kí yàtọ̀ mẹ́ ọlọ́wọ́ náà sọ̀wọ́ ni ọlọ́ọ̀ni. wà á hàmọ́ lọ́hùn bẹ́ẹ̀ àwọn àmọ́ máa dùn. ọlọ́run mo ṣe ká máa ọjà ká máa tó bá mo ṣe ní halali mo ṣe ní ربه من انتهى فله ما سلف. ẹnikẹ́ni tí wàá ṣe ìmọ̀ ọlọ́run bá dé tí ìgbọ́ rẹ̀ nínú yín tọ́bẹ̀ ìjáwọ́ mi owó èlé yíyá àyàn àti yíyá káàkiri fàlàwù mọ̀ sálàf èyí tó ti gbà kọjá tó ti jẹ kọjá àwọn ọlọ́run gbogbo. wà á mú iná mọ́. kọ́mọ sí dáadáa lókùn tí obìnrin yọ̀dọ̀ èmi ọlọ́run lọ́rùn torí pé yóò tó rojọ́ lórí nǹkan mi èyí ńlá o ẹjọ́ èké mi tó bá tún fẹsẹ̀ kọ́ ńbẹ̀ yóò tún dé jẹ́jọ́. ومن عاد فأولئك ومن عاد فأولئك هم الظالمون ọlọ́run ní ẹnikẹ́ni tó wá tó á padà lẹ́yìn tí mo sọ pé mo sí léèwọ̀ yìí síbi owó èlé fọ̀ọ́lẹ́kà sáàbù ni. فأولئك أصحاب النار هم فيها خالدون. ọlọ́ọ̀lẹ́ má padà á di rẹ̀ lẹ́yìn tí mo ti ṣe léèwọ̀ ọmọ náà ni wọ́n jẹ lọ́rùn ó ń fi ahọ́ọ̀lì dúnàgbére wọ́n sì ṣe náà ọlọ́run já wọn náà ẹ máa gbọ́n tọ́lọ́run wí o. àyà two seventy six ló wà yóò bẹ́. ọlọ́run yẹ máa hákù lọ́ọ̀ rìbá èmi ọlọ́run kó ìparun bọ owó èlé ìparun yẹ máa hákù máa hákù yín yọ àgbàtà kó n kò ní lérè kò ní lágbàríkà wà yóò bẹ́ sọ̀dà kọ́t ṣùgbọ́n owó tí ò lélẹ̀ inú ìjọ máa pọ̀ sí fàgbàríkà sí ọ̀yá. ọlọ́run mi ò nífẹ̀ẹ́ sí kúlẹ̀ kàfàárì àwọn olùkọ́ tèmi ọlọ́run àfihàn ẹlẹ́sẹ̀ tẹ́pẹ́ tí mo ní ọmọ sí ní ọmọ sí nfẹ́ kí n má bàa waste time lórí àyà wọn ẹ ọ wà lọ sí fàádàmbì hadùn ẹlẹ́wàá rọ̀ sóòlì níwájú. يا, يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين ọlọ́lẹ́yìn ọgbà gbòdodo takola ẹ̀bẹ̀rù mi ọlọ́run wàdàrú má bàa tẹ̀yà mí nà rìbá ẹ̀ sì gbẹdú lẹ̀ gbogbo tẹ̀ ẹ ní lówó èlé tí mẹ́ta ojú owó yẹn ẹgbàá ẹ̀ má gbẹ̀lẹ̀ lórí tẹ́kẹ́tò tọ́lẹ̀ bá jẹ́ ọgbà gbòdodo tí ẹ bá sọ gbàgbọ́ òdodo ẹ máa ṣe tó wọ̀nyí ọ̀yá. فإن لم تفعلوا فأذنوا حرب من الله ورسوله فأذنوا بحرب فإن لم تفعلوا نعم فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله ọlọ́run ní tẹ̀ ẹ bá wálé ẹ̀ ní gbọ́ nítí mo ní ẹ má ṣe lẹ́ẹ̀ máa ẹ múra ogun èmi ọlọ́run lẹ̀ ẹ̀ ń jà ìlógun fúnra mi ẹ wá lọ ká gbogbo tàfàṣẹ́lù láyé etí fi jagun ni pé yọ ọmọ gbẹlú bàbá yẹn etí ó gbowó lọ yọ ọmọ gbèdé tẹ́yìn bá yáwó pé ní tó ń fi ṣe rè nǹkan mi ní èsì gbèsè ó sì wà lọ́rùn rẹ̀ <laughs> ìfẹsẹ̀sì lọ fẹ́ fowó ṣe pé ní máa ìfẹsẹ̀ máa ń tajà ní máa sanwó wọn padà díẹ̀ díẹ̀ èmi náà lè ní bí ara mi ti máa dé bá owó àgbà bò mí lọ gbèsè ó wà lọ́rùn wọ́n máa lè ká owó lò sàfàní fún máyì etí ó òfin gbọdọ̀ ní òye hàn ọlọ́ọ̀lẹ́ yìí ọ wà lọ́dọ̀ mi ọ̀yá. wà á ń tóbi tó ń fara kún rúùsù àmúhàlìkún látọ̀gbìmúnà wà látọ̀gbìmúnà. ṣùgbọ́n táyà bẹ́ẹ̀ túbá táyà bẹ́ẹ̀ túbá lórí ẹ̀ ìrọ̀yìn ọ̀pá yìí yẹn ti rọrùn gbogbo tẹ̀ ti jẹ́rí mo bọ̀ ìtẹ́ níta ẹ ẹ mọ́ bèlè máa nìkan dé ìní sábòsì sí ẹ̀yìn ẹ̀sìn aya two eighty ọlọ́run tó fi sọ̀rọ̀ ṣùgbọ́n two eighty one wàtàkùn yẹ ọmọ. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون آية تصدق لك أنه قرآن قرآن chapter 2 verse 281 the last verse Quran tó sọ̀kalẹ̀ kẹ́yìn òun kọ́lọ́ kẹ́yìn nu títò kùránì ṣùgbọ́n bí síkọ̀ sọ̀kalẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run wa ayé àtọ̀ sọ̀kalẹ̀ kẹ́yìn náà ọjọ́ mẹ́sàn-án láti ọ̀sán ló láyé lẹ́yìn táyà ń sọ̀kalẹ̀ tí ó tóbi kú láyé nǹkan bí ó sọ̀kalẹ̀ máa ń tẹ̀lé ọlọ́run sọ̀kalẹ̀ ó lè sì jọ mẹ́sàn-án jáde láyé wàtàkùn yẹ ọmọ tùrùjà náà fi ilà ńlá ẹ bẹ̀rù ọjọ́ tàdá padà sọ́dọ̀ ọlọ́run súnmọ́ tó wá fákúlù náà sì máa kásábàt ńjọ́ta wí àá pẹ̀sán wọ́n àhùn láàyè ó ah, gbélé àwọn àní sábòsẹ́ nìkan kan lọ́rùn tó gbé dọ́dọ̀ aláàfin lẹ́sàn-án àwọn àyà yìí àtàwọn akẹgbẹ́ nínú alukur'an ọjà àmọ̀ yìí pé alẹ́ ìdí ká sọ̀rọ̀ afáwọn kankan tí ìjẹ́ kí n tẹ̀yàn ní ó wúlò fẹ́ni tó ní. lẹ́yìn ìgbà náà wọ́n fẹ́ sọ nǹkan márùn tó yẹ ká múra sí. alákọ̀ọ́kọ́ gbogbo wa bẹ̀rẹ̀ àtòrí alága wa èdórí àwọn tá a jókòó tá a jó sẹ́yìn àwọn tá a jẹ́ politicians àwọn tá a jẹ́ civil servants salary earners ká ní investment pẹ̀lú little savings tá a bá ní tí ó máa jẹ́ òwò tara wa tí ó ti máa la ní ìsìn díjọ́ tá a rìtáyà tá a padà máa lọ bá ẹni ọlọ́run bá fún ní owó tọ́pọ̀ tọ́lọ́ ní kó láǹfààní sówó tọ́pọ̀ kó invest lórí àwọn nǹkan tẹ́ nílùú lónìí gbogbo àwọn èèyàn tó bá rí owó ńláńlá petrol station tó ń dálẹ̀ èyí tó sì bẹ́tà petrol station bẹ́ẹ̀ lẹ̀ kí ni nǹkan náà ilé ẹja ilé kì í ṣe ẹja sísìn kéèyàn ní kó rúùmù tẹ̀ tó máa ra ẹja síbẹ̀ tó máa ta kì í ṣẹgbẹ́ ilé epo àtàníjẹ́ ilé epo lẹ́gbẹ̀ẹ́ ilé ẹja ẹnì kó so mẹ́mbà dẹ̀ ẹnì kó so mẹ́mbà dẹ̀ kì í ṣe pé mo sọ ìdúrà rẹ̀ lè sọ fún mi ní two thousand and seven ló tún ẹ̀ka báyìí six million naira ó kéré tán ní profit ti rí ẹlẹ́jà sí ni six million naira two thousand and seven ẹnu ara ẹ̀ bẹ́ẹ̀ ni sọ fún mi. torí ẹ̀rù jẹ́ pé ẹni tí mò ń wí láàrin ọdún kan máa kọ́ ilé ńláńlá mẹ́ta ilé kan so àmọ́ wọ́ọ̀tì three hundred million ẹni tí mò ń wí ẹnu ara ẹ̀ lè sọ fún mi pé aláàjì ọlọ́run fàlùwà dé ká sí nǹkan o owó tó ń ṣe owó tó ń gan kọ́ ìyàwó òun ló lówó ẹ̀dá ìṣẹ́ báyìí ló ń ṣe ṣùgbọ́n wàá pè é pé kò ń kó òdì ẹ̀bọ̀ sí di ẹ̀dá pé wọ́n rí i ọmọ abẹ́rẹ́ pé owó mẹ́mẹ́ tí ẹ bẹ́ ilé mọ́ lójúmọ́ èyí lè sọ ti rí lónìí the largest cold room ti ń bẹ lọ́yọ̀ state ẹni tí mo wí lónìí tí ẹ bá mọ́ lójúmọ́ tó wọn bá jèrè lọ́wọ́ jèrè six million naira iṣẹ́ ẹja ni wọ́n bẹ̀ ń lẹ̀ àwọn òwò mi wà wà lẹ̀ nínú ntọ́mọ nàìjíríà gba wèrè ẹ̀ lónìí àbí kí n sọ pé gbogbo ayé gba wèrè ẹ̀ táwọn èèyàn rọrọ̀ tayọ rẹ̀ láyé òun ni gbogbo ansẹ̀tì lò kásẹ̀tì ta tẹ́nìkan bá lè gba ṣọ́ọ̀bù síbi tọ́jà ti lè tà lu junction tó sì níbi tí ọmọ kwanse tẹ̀ pamọ́ sí lálẹ́ tó bá close tẹ́n bá lọ sí computer eh, village lẹ́kọ̀ọ́ níkẹjà ti lọ kó ansẹ̀s wa ansẹ̀s oní three thousand two hundred oní four thousand five hundred oní six thousand kéde kan oní seventeen thousand mẹ́ bóyá pé kò wà lọ sí pé ẹ máa lo pé máa lo tọ́kọ̀ <laughs> torí ilá kan tèmi náà lọ ṣèṣìrà tó wọn ní ọdún fọsàn tọpọ mọ ní ṣé ẹ lóye náà ni kásẹ ẹ lọ àti text message àwọn mìíràn sàtàkùn pé nsàrà má lọ rán seven thousand ẹni mo ra wọ́tàmẹ́lú ẹ̀gún lọ́yẹ̀ lábùjá ló tó mú sẹ́ẹ̀tì mi lẹ́gbọ́ ọ̀bọ rẹ̀ <laughs> mo fẹ́ dín lọ́kọ́ jáde ma ní ṣe kọ́ọ̀lù kankan mọ̀ wọlé wọn ní sẹ́ẹ̀tì mi lọ́wọ́ ìmúna ebi mo fún nígbà tá yẹ kó nǹka dùnà pé ẹ mo bá rìsífù kọ́ọ̀lù mi tí mo wà kọ́ọ̀lù mi dáhùn kọ́ọ̀lù wọn nígbà tí mo fẹ́ páàkì mo fẹ́ tọ̀ pé kọ́ọ̀lù kan wọlé à ń gbé fún mi

owó ọkọ̀ tí má chátà wà ẹ̀ san ẹ̀ tó fún mi lówó mi àbọ̀n lówó nọ́mbà orí ẹ lọ pàtàkì ojú àǹsẹ̀ ti ń lọ àbọ̀n lówó wákàtí méjìlá ẹ̀ dó ńgbọ̀n tó yà tó pé ẹ̀ tí ì lọ lọ ó ní ẹjẹ́ máa lọ ní sẹ́ẹ̀tì ti di tóun <laughs> sẹ́ẹ̀tì ti lọ máa fáwọn àmì sẹ́ẹ̀tì five thousand three thousand èmi ọmọ àdó báyìí èmi ò twenty seven thousand gbọ́dọ̀ máa lọ lọ́fẹ̀ẹ́ ló kó báwọn ìjọ èmi ò tó sọnù ẹ yára fi yàn pamọ́ handset lónìí ní nàìjíríà àwọn èèyàn ti dáwọ́ rí student ní primary school ń lò student ní primary school ń lò kò sẹ́ kò sẹ́ tí o káàdì hundred naira fifty naira one fifty naira ru àwọn five hundred one thousand ní torí bàrà bàrà one hundred naira kàwé sí táìmù ni ìṣẹ́jú kan láàrin òtá láàrin tóra mi ìtàwọn yẹn ti bá wí rẹ̀ ẹ wá ṣọ́ọ̀bù síbi kan tó ti níta ẹ̀ ń fẹ́sì lé lórí ẹlòmíì tó bá ń ta ń sẹ̀ bá ń kó ibi iṣẹ́ lásán ibi iṣẹ́ ló ti máa ta tí ò ní ní ṣọ́ọ̀bù kankan tó ti máa rówó tẹ́mi mọ̀ dáadáa mo lọ́mọ kan ti ń tí ọlọ́kọ̀ mi ta village lẹ́kọ̀ọ́ tí ọlọ́kọ̀ wa kò ní ṣọ́ọ̀bù tí ń ti ń báyìí tó ń gangan provider school ni lọ́sẹ̀ kan a máa ta sẹ́ẹ̀tì tó lé ní hundred thousand lọ́sẹ̀ ibi ká mo sì ta fún yẹn káàkiri náà náà ni ká lọ sọ̀tọ̀ lórí ká invest lórí business kan tí ọmọ mo wá kó sì jẹ́ lucrative business àwọn ọjà tí tà téèyàn ò lè gbé kalẹ̀ ọmọ tà tẹ́ ẹ̀ bá gbé kọ̀ńténà rice kalẹ̀ sẹ́sẹ́ títì lólu lọ́yọ̀ọ́ yíyànà tí ó ya. Jọsọ lọsọgbọ. oríta apẹ̀rẹ̀ àwọn ojú títí táwọn tádùúgbò kún bẹ́ẹ̀ tẹ̀yìn àwọn bí kọ̀ǹtẹ́nà kalẹ̀ báyìí tó bá bẹ̀rẹ̀ báàgì ráìsì gbígbà sí bíi thirty bags àwọn tí ọ̀tọ̀ dé ni wọ́n máa gbé tí ti mọ ni wọ́n ń jí dé ìrọ̀rùn yẹn wọ́n máa rówó rẹ̀ tí ó sì máa ní àwọn nǹkan bẹ́ẹ̀ ta lè fẹ́ sílẹ̀ lórí ká mójútó ẹ̀ ń àhálọ́lọ́ bẹ́ẹ̀ wà hárọ̀mọ̀ rìbá pásítọ̀ wò ń ṣe aláàlì owó èlé ló ń ṣe léwọ̀ kind first àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì Nigerians are make use ilẹ̀ bọ́lá òfin dá wa lọ́la kí n reverse nọ́ọ̀fì fún wa ọdún ìlọ ọlọ́run fàdánwò kan láti 1996 1996 di year 2008 òjò ń rọ̀ ní north than the south ṣùgbọ́n lọ́dún yìí eleven states ní north lòdò ti kàn lọ́dún ìlara tó mi ò ju ọ̀kan pínrín báyìí eleven states north ni tó ju ọ̀kan rárá tíyẹn bá sì mọ ní north ìyẹn ti dé gbogbo nàìjíríà torí pé wà wọn láàjẹ tomato wọn láàjẹ àlùbọ́sà wọn láàjẹ tàtàsé wọn láàjẹ àìmọye nǹkan ìyẹn nù torí ẹ̀ náà ṣe ń ṣàdúrà ní last week ní gbogbo northern states wọ́n kọ́kànlá pé bọ́sọ̀jọ ẹ̀ kàn báyìí kọ́ lọ́wọ́ lọ́ fa wọn bíbẹ̀ ẹ̀kọ́ ìjọ pa wọn àwọn ò gbọ́ ní rédíò fúnra wọn last week irú Yobe state tẹ́ ẹ̀ bá dé ìlú tí ń jẹ́ fika fẹ́kà mo fẹ́ lè fi wé ilẹ̀ Lárúbáwá ibi kílẹ̀ ọ̀ dry completely dry land tí ò ní kàgáyọ̀ kan sọ́bàá òsì lù fíkà kàgáyọ̀ kan báyìí òsì lù fíkà NYSC center sí mẹ́mbẹ́ ẹgbẹ́ bẹ̀rẹ̀ ní ká ọmọ lọ tó ń sọ̀rọ̀ sí orientation camp tí ò sí tí ò sí kàgà kan báyìí pure water lè ní ewé pure water lè ní ìdáná oúnjẹ pure water gbogbo tẹ́ ẹ̀ lásìkò jẹ́ mọ́ mi ẹ̀ ra pure water ni nta ara five naira ní fifteen naira ni tó gbé lẹ́yìn ìdáná oúnjẹ lẹ́yìn ìwẹ̀ bíi mẹ́rin yọmọ tó ara yọ fọṣẹ gbódà yóò tó rí ṣe déyìn ìwẹ̀ tán omi fẹ́ ọ̀dà ni wọ́n sùn aláti lu mi ni kò sí kan gẹ̀yọ̀ kan báyìí lu fíkà gbogbo stéètì tí fíkà wá wà àwọn yóò bẹ stéètì òjò ọ̀kan bẹ̀ lọ́dún ìpààpà òjò ẹ̀yọ̀ kan báyìí ọ̀kan bẹ̀. ìlọ́lọ́ wa bọ̀ wá yìí ẹ̀ wò ó sì dúdú lọ mọ́ ọ́n téyìn edogun stéètì téyìn edé Badagry téyìn edé Sẹ́mẹ̀ gbogbo ẹ̀ sì dúdú lọ mọ́ ọ̀nà but you are not making use of it investment ńlá ọrọ̀ ajé ńlá lọ́lọ́ ọ̀rọ̀ lẹ́wọ̀n lọ́lọ́run dálẹ̀ tẹ́lẹ̀ kan bá lágbára kọ́ra five acres of land lówó pọ́kú gbogbo ọ̀nà yìí wọ́n lè ta acre kan ní ìsìn bomi three thousand naira ẹ lọ́ra five acres ah wọ́n ní níbo lálẹ́ yìí náà ni nísàlẹ̀ amúlòkó bóyá tí wọ́n ní ìní ìsìn èmi yẹn ń pèlè lẹ́sìn lámúlòkó èmi àtàwọn ọ̀rẹ́ mi méjì ara lẹ̀ ṣiṣẹ́ kà sí mbẹ́ eight thousand naira ẹ̀ka kọ̀ọ̀kan nígbà wọn fẹ́ gbalẹ̀ ńlọ́ọ̀ wa tí wọ́n lé ọmọ kẹsẹ̀ tó gun dé láti Liberia ní bàbá rẹ̀ gan lórí rẹ̀ pé àwọn ìjọ tàlẹ́ yẹn mi ní ó lè ní yín àwọn fámìlì àṣẹ gba jìbìtì yẹn sì máa ń ṣe nù torí mo ti ma ti àdúgbò tí mi gan gbé pé ilẹ̀ kó so yẹn ọ̀rọ̀ alẹ́ márùn ni mo ní ọgbọ́n ẹrú tọ̀dọ̀ wa ni wọ́n tó gbé dé yìí so wọ́n bá ní asa sanwó mi ni èlò làwọn asan wọ́n bá ní lẹ́kọ̀ọ́ kan twelve thousand láti san fún yíká kọ̀ọ̀kan mi ni ẹ̀ ara ní eight thousand jóò ni ẹni tí ẹ wá fẹ́ fún lówó twelve thousand lọ́wọ́ àgbà afa afa afa kí wọ́n tó gba nine thousand five hundred odogun bá a ti sátá báyìí àbá sì pàdé ẹja ta ilẹ̀ yìí o torí nígbà tábà yẹn lọ́dún kan ní sẹ́ni kó tún dé yóò ní àbúrò ya rẹ̀ ló tún ní ẹja ta ilẹ̀ yìí o ilẹ̀ tá ní eight thousand naira per acre fi nine thousand five hundred àkún kọ̀ọ̀kan ó di seventeen thousand five hundred kọ̀ọ̀kan nígbà tá a gangan ta one eighty thousand a sì afáàsán gángan ẹ wọnú lọ ẹ lọ ralẹ̀ five acres ní tí èèyàn lè gbìn lórí ilẹ̀ tẹ́pẹ́ èèyàn ka millions lórí five acres wọ́n mọ̀ ilẹ̀ Ìbàdàn àwa là á lo à ń sọ ọmọ mi rè ọmọ tí mo fẹ́ wí ilẹ̀ tí ń bẹ wájú mọ́sáàsì bàbá baraka mẹ́mbẹ́ ilẹ̀ ń lọkùnrin tó gbin kárọ̀tì ń jọ sí ẹgbẹ́ sọ̀rọ̀ ti plọ́ọ̀tì ẹ̀yọ̀kan sọ lè gbin kárọ̀tì ẹni tí mo wí ọmọ ẹ̀ ládùúgbò àdìsí ẹni tó pickup náà fi akó carrot ẹ̀ ńgbà tí one eighty thousand naira ló karọt lori lórí a plot of land one eighty thousand ó ti tọ́dún márùn-ún nísìnyí àbí ti bẹ́ẹ̀ ó lọ one eighty thousand naira ló karọt ịnụ inú carrot ló ti agbódi àpò kan àpò sìmẹ́ǹtì kan lórí ìgbélé fẹ́mi pé tálàjì ẹ̀rí bá fàlàjì ẹ̀yìn ẹ̀tọ́ tó gbé plot ẹ̀yọ kan gbogbo akọ́nà Nàìjíríà wọ́n ṣe state méjì ló ti báyìí sanfara sì gbẹ̀yìn kálò sì gbẹ̀yìn afu náírà sì nídìí ìsinmi ọtí níta kílẹ̀ ní wàhálà bẹ náírà sì one hundred fifty naira ní sídìní rẹ̀ kan one fifty naira ní ẹ lọ búùkù ẹ lẹ wò ó dẹ̀ oṣù mẹ́ta fún ẹ padà wà gbẹ̀mí gá búùkù mo búùkù four hundred díẹ̀ ṣùgbọ́n ilẹ̀ ta fẹ́ gbìn sínú àlá padà títà èmi gan fẹ́ gbìn ọ̀nbẹ náírà sì nídìí ìsin one fifty naira ní igi rẹ̀ kan oṣù mẹ́ta wọ́ọ̀dà fún ìjẹba ti sanwó lónìí ẹ sanwó lẹ̀ ẹ sì padà àlọ́ kó nǹkan yín sẹ́ẹ̀tì méjì ní ọ̀tí ti gbìn báyìí lẹ́yìn ọdún mẹ́ta lẹ́yìn máa ká rẹ̀ òun sì náà ń tà lóde ju títí ju wá ní oní ọ̀gbẹ́ náà náà ajé gidi ni ọrọ̀ ajé mi ìta àtúmọ̀ lò òun ni pineapple pineapple ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ ẹ dáko o tàti tásìkò tí wọ́n máa so ọdẹ tí wọ́n máa gba sálárì tẹ́ fún ni wọ́n máa sọ wo orí ọ̀sọ̀ pẹ̀lú àfùnbẹ́lẹ̀ inú igi olówó tó ń so owó igi sẹ́pẹ̀ owó níbẹ̀ lórí ẹ̀ tá a lò lọ́gẹ̀dẹ̀ àgbààgbà wà ẹ ra ẹbí igi ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà two hundred péré lẹ́yìn ọdún kan two hundred ó ti di one thousand gidi owó sí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ó yàtọ̀ sí pàrántà igi owó ni àṣàǹfààní pẹ̀lú ẹ̀ àìmọye nǹkan lọ́yẹ̀ká lulẹ̀ yìí fún bàbá náà investment ni tomato ń bẹ́lẹ̀ lásìkò ọ̀wọ́n ẹ ń bèlò àwọn àgbẹ̀ ìgbà tomato yìí sí ti dowó ńlá ẹ gbé tomato lórí acre of land just an acre of land ẹ gbé tomato lé lórí variety tó bá dá ẹ lọ́ra ẹ gbìn ẹ wá wò sẹ́ẹ̀ kéré àsìkò tí lámà ń wọ́n bẹ tẹ́kítẹ́ bá gbìn ilá àwọn èèyàn máa bá láti gbòòrò wá rà ni òun kọ́ ní òkò lọ́jà wọ́n á kó lọ́jà lóko ẹ̀ ni ìgbà kọ̀ọ̀kan ti ní system tiẹ̀ ti ìdòwò ká study system ká make use of it nǹkan lẹ́ẹ̀kejì náà ẹlẹ́ẹ̀kẹta òun ni ta set up islamic cooperative táwọn tí ó kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ tí ó yè tí wọ́n darí ẹ̀ lọ́nà tí islamic cooperative fi yáyàn lówó tí ò ní gbèrè tí ó sì ní rọ́ndà nínú àwọn tó máa kọ́ ní bọ́dà àbújá líli wà níwò iṣẹ́ ti ẹ̀ nu cooperative college eléyẹlé náà ló kú ti jáde ṣùgbọ́n ọlọ́run ní kí ìròrí ẹ̀kọ́ tọ́kọ́ kọ́ gba débi gbá kárọ̀nù kí ni cooperative lọ́nà islam lónìí owó tí ń bẹ fún islamic cooperative wọn ní wo more than seven hundred million wọ́n fi ṣe business ọ̀rọ̀ báyìí more than seven hundred million wọ́n fi ṣe business owó táwọn èèyàn yá ń bàdé tán lọ yá ń bẹ̀ ní ìwò tẹ́kẹ̀mí gangan dúró fún akẹ́ ẹ̀yà lówó tó jẹ́ gàrántọ̀ more than ten million naira ni tẹ́mi gangan sì gàrántọ̀ fún. jazakumullahu khair. a set up islamic cooperative tell everybody free láti belong sí. Si táàrọ̀ ọ̀nà ìsàmì ká. lèyìn ìwọlé èlò lẹ́ẹ̀sán lóṣooṣù tẹ́ bá lọ mítìn yàtọ̀ sí sẹ́fìsì ẹ lówó kẹtẹ́ máa ń fún ẹgbẹ́ dín mọ́mọ́ business form ẹ ṣàlàyé àbí kí n pè àbáàsì ni ó yẹ ẹ ṣàlàyé ẹ ṣàlàyé ẹ ṣàlàyé. Hmm? owó kan owó kan bẹ̀rẹ̀ fún twenty naira lẹ́gbẹ̀ẹ́ ni bẹ́ẹ̀ tó bá bẹ̀rẹ̀ rà kankan àgbà kan yóò wà mẹ́rin tó. wọ́n pé ìwọ fúnra rẹ̀ wọ́n fẹ́ kó ní owó owó fi máa sọ̀kò owó tẹjọdọ péèrè rẹ tẹ bá ti ṣòwò tán irú ẹ̀ náà ń kó fáwọn bàbá ẹlẹ́rìí ló ní déyà yìí tó o kò wó fún mi kó wí seven hundred thousand bẹ́ẹ̀ nìkan kó one million fẹ́ẹ̀ nìkan kan lọ fẹ́ẹ́ rán ẹjọ péèrè rẹ. òun náà ń pè ní business account. n tẹ́ ìyìn kọ̀ọ̀kan ní bẹ́ẹ̀ níwọ̀n ìpè profit ẹ̀ so gbogbo orú yẹn wà ń lẹ̀ ní ìtọ́ ọ̀pọ̀lọpọ̀ aláàrẹ̀ rẹ̀ léyà tá a bá ní sami cooperative inú sami cooperative wo ti rẹ́ nìkan lọ́nà ìpẹ́ ọlọ́rẹ̀ rẹ̀ wa ó lè kó one million lọ. Ine àwa náà láàrẹ náà àtàwọn aráàlú tó fẹ́ràn wa yìí yẹn wa àánú wa rẹ náà bẹ profit orí ẹran gbogbo alájọ pé nígbà bá parí ẹran lé yàtọ̀ so ẹ owó sì torí ẹ di a sì tún béèrè so gbogbo yẹn ń bẹ́lẹ̀ láwọn ọ̀nà tí owó ń gbà wá kò sí àsìkò tó tó mọ aago méjì ti kọjá kọ́ra sọ fún mi gbà mo fẹ́ pé yàn pé mo ti wà mọ́sáàsì ó ti mọ̀ kírun ìwọ̀nba díẹ̀ tí mo lè sọ mo sọ ìkẹ́ ń parí tọ́sọ fún ayé pé àníyàn ọ̀sán wọn pé nẹ́ẹ̀màlùmálù sọ́ọ̀lẹ̀ lè rọ́jò lè sọ́ọ̀lẹ̀ nẹ́ẹ̀màlùmálù sọ́ọ̀lẹ̀ lè rọ́jò lè sọ́ọ̀lẹ̀ kí owó owó halal kọ́ àlọ́wọ́ ẹnìkan tó náà jẹ́ nìire ànábì ní nẹ́ẹ̀mà tí a bá sọ pé nẹ́ẹ̀mà nínú èdè lárúbáwá afalumọdẹ́ẹ̀ ìkànnì wọn ní nẹ́ẹ̀mà ara ẹ̀ ní hababa ntàfimọ́ yín àpèsàdá ńkàtà ọmọ dàápọ̀ o alimalu sọọlẹ olóore tọwọ abirọdu ni sọọlẹ tọwọ alọwọ ẹni tọjẹ nìyẹn kẹmi àtẹyìn ọrọrọ ká ló dání ìsàmùfẹ ọ̀nà wo láàgbà ni abánitábà wo láàṣìlú òní ìsàmùtúlófìlẹ lórí torí ìdílé èmi àtẹyìn ọrọrọ wa gbogbo tí lọ lágbàáyé gbogbo ẹ̀ lálẹ́ bọ́ọ̀nù ẹ̀ pẹ̀lú rọrùn gbogbo wàhálà ọrọ̀ ajé nírọ̀rùn ni àtàlóyè wàhálà mi láyé tí Islam ti ní solutions sí. Si ṣùgbọ́n ó wà very very unfortunate pé mùsùlùmí à ń jẹ́ mùsùlùmí ló kọ́nà ọ̀pọ̀lọpọ̀ àwọn understanding ní jẹ́ islam so ní ẹ jẹ́ kí problems máa pọ̀ níbi tá a wà yìí níbi tí wọ́n ti understand the jẹ́ ìjọ alọ wọ́n ní problems tó tó báyìí rárá ní Egypt ẹni tó jẹ́ president Egypt lọ́wọ́lọ́wọ́ Hosni Mubarak sẹ́yìn kó tó amẹ́rin sí more than twenty years ni láti gbàtà tó kàn Sadat president Egypt ó ní kí wọ́n fún ọ ní Nàìjíríà rule fún ọdún méjì péré ó lóun transform Nigeria to Saudi Arabia and United States of America kẹ ẹ fún mi two years ní abayín rú Nigeria Egypt ò ní petrol kò ní gold kò ní diamond kò ní nǹkankan tí ìbá sọ pé lọ́pọ̀ odò Nile very very very very desert land ò ní Egypt àwọn tá a sì lọ Saudi Arabia ti pè mọ ẹgbẹ́ àgbà Cairo ẹ̀yìn òrílẹ̀ Egypt tẹ̀bá àná plane ẹ̀rí pé yẹn ni tí ó ga gèlèmọ̀gèlèmọ̀ ní ọlọ́ọ̀lẹ̀ tí ò sí kókó lórí rẹ̀ wọn etí odò rìfanáìlì báyìí ni kò so lèyìn ó ti máa rí nǹkan gbàgbé nǹkan sí síbẹ̀síbẹ̀ ìmọ̀ Egypt ò import oúnjẹ látòkèrè refinery wọn fi ń gbìn nǹkan wọ́n sì oúnjẹ tí wọ́n sì ń gbìn sí tirẹ̀ ó sì sustain country and population Egyptians lónìí fifty three million ni wọ́n wọ́n sì ń gbé oúnjẹ tí wọ́n ń jẹ náà lóhùn pẹ̀lú odò refinery refinery jà nù ní north refinery bẹ́ẹ̀ nù àìmọye rífà ogun rífà kankan ní gbogbo ala ní. ẹ̀wọ̀n etí ẹ̀ lọ ìgbà ọ̀sùn ẹ̀bọ̀láyà máa ṣiṣẹ́ tiẹ̀ àwọn ọmọ kó dá àwọn akẹ́kẹ́ mẹ́ta pé omi tọ́pọ̀ ní wá tọ́ ẹ ká gbèsè tí àwọn odò lọ gbá táàmù export síta mango lónìí lágbàáyé Saudi Arabia ti fọwọ́ sí mango gbọ́wọ́sọ three years ago kẹ́mọ̀ kó Saudi wá ta mango ní Nàìjíríà ẹ̀jẹ̀ ni gbogbo ẹ̀jẹ̀ ibà náà lọ́ra tó fi ta bá ń kọjá lọ́nà bẹ̀ yọ ntí bẹ́ẹ̀ ju ta torí pé kò sí ní ẹsẹ̀ tí wọ́n kò sí tí mọ́ngò bá ti kọjá lábẹ́ tí náà ti tàn lé lórí báyìí àwọn pèsèfẹ́ fún di oṣù mẹ́fà tí ò ní jẹrà tí ò ní bàjẹ́ sára. bẹ́ẹ̀ sì ni ọrọ̀ ajé kanilọ́tọ̀ fún state Ọ̀yọ́ state tí wọ́n bá lè dá lóde sẹ́yìn lẹ́sùn gbé wọn sọ kẹ́kẹ́ bí mọ́ngò bá ti ń jáde báyìí lóòjọ́ bá ti kó báyìí wọ́n kò lọ ilé wọn wọ́n bá ń gbé kọjá lórí náà wọ́n sanwó state tó ní ilé iṣẹ́ wọ́n dà mọ́ngò wọn padà wọ́n lọ sọ̀rọ̀ ẹ̀ ó ti parí wọ́n padà máa tàǹgbà tó bá wọn gbà tó sì mọ́ngò mà tí ó dòwó la níta náà ń tẹ́ náírà ń jọ́ tọ́pọ̀ wọn á padà máa ra twenty naira thirty naira bàbá yá ṣùgbọ́n àmọ́ ilé ìtọ́rọ̀ ajé ṣe láìsí mẹ́lẹ́sà lọ́sùn state tí láìsí wọ́n ti da sáà make you use láìsí lẹ́sà láìsí olókùúta ni ó sì dùdú láìsí Thailand lọ ó dùn jẹ́ sí United States of America lọ. ẹ́ńjìn wọn fi pàbọ́ìlì ti America ti Thailand ẹ́ńjìn wo ìfọ̀ ha ẹ̀yẹn ní egungun òkúta kó lára ẹ̀ kí Nàìjíríà ọ̀kadà ẹ́ńjìn sáwọn state bíi mẹ́wàá ní north ó ti parí ọmọ sí lọ ọ̀kadà sọ́sùn state láìsí wàhálà àmọ̀ jẹ́ lókàlì àwọn àgbẹ̀ òdò lówó látara ẹ̀ so gbogbo sí tàǹparí òyìn ọ̀tàn lẹ̀ so àìmọye kan bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ ká ṣe tá a ṣe ọlọ́run jẹ́ kí a gbọ́ yé ju bí mo sì sọ lọ ọlọ́ba yóò sì jẹ́ kó ṣe àǹfààní fún aláyé àti alùkè àmà ní ìparí àwọn chairman wa àwọn náà mọ ìgbà tí tẹ̀nà wọn gẹ́gẹ́ sọ lẹ́ẹ̀kan tí yọ parí ń bì tẹ́pẹ́ tẹ̀nà yẹn bá jẹ́ pé ó ṣe bẹ̀rẹ̀ ni advice mi gan ni pé màá ní kí wọ́n make kí local government gangan táyì fẹ́sì lórí farming local government ọmọdé bàbá náà wó lára ẹ̀ nínú local government tó ní ilẹ̀ dáadáa lọ́nà ara tó ní ilẹ̀ dáadáa local government tó tún nílẹ̀ bí ọ̀nà rà yìí ìdó ni ìdó fẹ́ báyé èrú àpàrà ilẹ̀ lọ́lọ́ sálálù yìí tó sì ká lò ẹnìkan jẹ́ dókítà ìtàndá tó ní àtàndá continuing education center ní ring road ilẹ̀ two thousand acres lónìí kò sódàrà ní abà kejì tí wọn bá yà lọ mí àjò lójú orin railway station ojú orin railway line tàbá yà sẹ́ráìtì báyìí ọ̀nà yẹn ó ti dọ̀dà sí ní sọ́tún jáde sí àbà tí ń gangan wájú o ìdò wájú o kan jẹ́ kejì ní left hand side ibẹ̀ lọ́ra lẹ two thousand acres sí orí ilé oko tiẹ̀ la sí ìdílé tàwa jẹ́mọ́ àwọn náà nílẹ̀ mẹ́ àwọn náà lẹ̀ mẹ́ ẹnì kan wa lẹ ara ẹnì kan wa wà yìí abẹ ẹ sọba wàrà ti sọba ti ká àti ìta ní kí wàhálà ọ̀sẹ̀ lórí ẹnìkan ló oko lòun fẹ́ dá òǹkà tí ìráyè ẹ̀ ní èmi náà fẹ́ dáko ṣùgbọ́n báwo ní sinmi aráyè dóko tí n bá gbin oko ní bàjẹ́ bẹ́ẹ̀ òun nìkan ló kù ẹ̀kọ́ ohun èmi náà dá alimọ̀hímọ̀ kí ló ká gọ̀mẹ̀ntì invest lórí agric yóò mú owó wọlé gidi gan a ní ilẹ̀ tó dáa fún agric àwọn igi tí sì dowó ń bẹ díẹ̀ náà mọ̀ sọ́n tàbá ìfẹ́ sílẹ̀ lórí gbogbo kọ́nà lùsàn kọ́nà rẹ̀ díẹ̀ làwọn yóò Eh, eh, eh, sẹ́ǹpì yàrá àdúrà tó kú bọ̀dà pẹ́sidẹ́ǹtì sẹ́ǹpì pẹ́nápù ni máa ń gbẹ oko pẹ́nápù rẹ̀ ń bẹ ń bàdàn oko pẹ́nápù rẹ̀ ń bẹ ń lọ́ra tá a bá yà ní mọ́kúá tayasọ́nà bídà ní right hand side òun àti àtìkù tó ń jọ ní oko pọ̀ bí ten thousand acres sílẹ̀ náà fi ń di pẹ́nápù téèyàn bá ti yà ní mọ́kúá sọ́nà bídà báyìí ní right hand side àti yàrá àdúrà àná olóko mbẹ àtìkù náà olóko mbẹ pẹ́nápù ní mbẹ wọ́n ti ẹ̀ sọ́ọ̀tì ẹni èyí àwọn nǹkan tí ìdòwò ń bẹ wàláì àwọn nǹkan tí ìdòwò ń bẹ so kọlọn kó dàkún jọ kó jẹ ká sànfàní pẹ̀lú tọlọn fi da lọla subhanaka allahumma bihamdika nashhadu an la ilaha ant nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. tàbí bàbá ṣe wá sí fàlẹ́ẹ̀tì agbẹ́pẹ́ ẹ̀rọ àti ẹ̀sìmẹ́tì ẹ̀mí ṣe kó lè dáa kú. ṣùgbọ́n àwọn afásitì máa ń sọ pé àlẹ́ ọkọta ọkọta ọkọta ọkọta ta àwọn ọdọ wa àwọn ọdọ tẹ ní ẹ sá ẹ wọn afa. alhamdulilah àwọn tọ́pẹ́ gbájú ẹ̀ ni wọ́n fẹ́ máa ṣe àwọn náà máa ń sọ èyí tí wọ́n lẹ́rìí fún láti inú Kùránì àti hadith àti ìyọ̀ sọ̀lá òun náà sì ń sọ àwọn tọ́pẹ́ gbájú ẹ̀ wọ́n ó sì jẹun àwọn náà mọ̀ sọ fáti sọ pé ṣe ọkọta sẹ́yìn pé wọ́n ní ṣe wọ́n ní ṣe ọkọta àṣùwọ́n náà jáde ọ̀dọ́ wọn ó sí sẹ́yìn pé wọn ò náà kọ̀ọ̀sàgbẹ̀ kò sì ṣòwò ìjẹkújẹ ni ọ àwọn tí máa ń ṣe gbájú àwọn olè ìmọ̀ tí wọ́n ti fi wé àwọn náà máa ń wí bẹ́ẹ̀ torí pé wà láìsàlá ìsọ́n bíi láìlẹ́dì láìlà ìlàhùwà àdúgbò yọ sọ̀rọ̀ sọ̀tọ́jọ́ kò gbọ́dọ̀ sọ̀tọ́jọ́ kò sọ̀tọ́jọ́ kò gbọ́dọ̀ sọ̀gbẹ́ torí pé alukurahanul karim nínú àyà tí ìsọ̀nà twenty manu quran tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ òjò ọlọ́ni wà ń zámìnà sàmì máa fa àkúrájà bíi samaratan rizqan lakum ọlọ́wà ní èmi ọlọ́ba ń somi kàlẹ́ tójú sánmà omi tí wọ́n sọ kàlẹ́ tójú sánmà ni mo fi ń hu àwọn nǹkan fún yín tẹ́ mọ̀ jẹ tẹ́ mọ̀ mo lórí ayé kọ́ni gbọ́dọ̀ fẹ́ sọ pé àmọ̀ jẹ́ àmọ̀ mo kò sọ pé jẹ́ mu ó ní rìsíkọ̀n lakọ̀n tí ó jà rìsíkì fún yín source of income ni òjò ti ń rọ̀ sórí ilẹ̀ tí ń hu nǹkan jáde téèyàn bá gbìn kan sí yóò rí wàláyé àníbíyọ̀ santo sọ yìí pé òtúrùbù rìsíkọ̀ fi xabayẹl ad òtúrùbù rìsíkọ̀ fi xabayẹl ad ẹ wá arísìkì sábẹ́ ilẹ̀ inú ilẹ̀ lọ́n kó arísìkì sí ẹ̀yẹ gbẹ̀ nǹkan sí ẹ̀rìn tí ọmọ jáde okòrò àgbàdo ẹ̀yọ̀ kóso ní òwú etí lára one thousand gbogbo tí wọ́n á jẹ́ síra àdìsá ní ọ̀sán the book of the book of agric kitabu zira ọ̀nbẹ́nu buhari book of agriculture ọ̀nbẹ́nu Muslim ọ̀nbẹ́nu Abu Dawud ọ̀nbẹ́nu Tirmidhi ọ̀nbẹ́nu Ibn Majah ọ̀nbẹ́nu Nasa'i the book of agriculture kitabu zira àní ọ̀sán gẹ́gẹ́ ló kó dàbí nù ó kó dàbí nù tá ta ń jẹun sẹ́yìn kọ́ pẹ̀lẹ́ lábá ní sọ dàbí nù wọ́n pẹ̀lẹ́ sẹ́yìn sọ ẹ̀yìn òun gẹ́gẹ́ ló kó dàbí nù ní Khaibaru tó kó láyé tó fi ẹ̀yìn lọ òun gẹ́gẹ́ fún rẹ̀ practical example gẹ́la níbi jẹ́ nbc àgbẹ̀ ṣiṣẹ́ òun kọ́ ní fọwọ́ ẹ̀ dáko olóko ọgbà àwọn àgbẹ̀ bẹ̀ tán dáko tán gbọ́ mójútó ko tí wọ́n bá kéré dàbínú lọ́dún wọ́n á pín méjì ìdajì fáwọn àgbẹ̀ tí ń mójútó ìdajì fáwọn ìrẹsà tó dogo bó sì ṣe dé kó láyé nù. ń bo láwa nàìjíríà wíwò sí pé ẹyọ kan hajj national commission wọ́n á máa ṣẹ́ta pé kọ́dà yà lẹ́jọ́ ẹ̀ sísì wọ́n ó kéré alára ju fún gẹ́mìtì láti yà ọ̀pọ̀ èyí tó bá jìnnà sẹ́yìn tó fànù yà lẹ́ tí ò láyé lẹ́fẹ̀ẹ́ wọn àlọ chata plane àlòkù tí ò lè fò títà bí ní ọ̀gbọ́dọ̀ délù àwọn mọ́ wọn àlẹ kìnnì máa lára wọn ló kọ àwọn yẹn. àwọn ní ìdòwòdà ẹ̀fẹ̀ dárúkọ náà ni ìlẹ̀lẹ̀ mọ́lẹ̀ tí ó sì Egypt àwa o Ethiopia airline wa o Emirates wa o kọ́kọ́rì airline wa o tí ẹ̀rọ bá fẹ́ lo two hundred planes wọ́n kó kalẹ̀ tí ó kéde òlọ́lá ní ọjọ́ mẹ́ta tó ń kó Nàìjíríà padà ọjọ́ mẹ́ta. bí èrò Indonesia ṣe máa ń pọ̀ tó ní hajj Indonesia máa lérò one point two million tí ó lọ hajj Iran Amalero, lérò six hundred thousand Egypt Pakistan ẹ ẹ lè rí wọn lẹ́lẹ́ ní ọjọ́ mẹ́fà tájì bá parí plane double decker ó dé láti Indonesia double decker planes tí ó kó yẹ three hundred fifty sáré three hundred and fifty sókè wọ́n sì tó thirty wẹ́ẹ̀ kalẹ̀ sí àfẹ́rẹ́ Saudi thirty wọ́n lóògùn èrò síbẹ̀ lọ́tàwọn èèyàn jókòó báyìí Saudi àfọ̀n ní clearance pé after five five minutes náà máa fò tí a bá ti kébìlì ọjọ́ mẹ́ta ẹ̀ nìyẹn nìkan kan lẹ́nu just three days tábà lọ hajj two months ẹ̀yìn hajj ọmọ nàìjíríà mẹ́lọ́n tó tí ọlọ́kà rà ní. wàhálà gidi ni wàhálà ìkọlọ́ bá fún nàìjíríà sí ẹ̀rọ bọ́rọ̀ yìí lọ. بسم